بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أصحابه ومن السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رسائل الإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى òun ni lẹ́tà kan tí wọ́n tún kọ tí wọ́n sọ orúkọ rẹ̀ ní sittatu usulin azimatin sittatu usulin azimatin sọ fún ọmọ rẹ̀ kó máa tẹ̀lé wa á ń ṣàyẹn kó máa tẹ̀lé wa náà kí ló dé máa ń jókòó kalẹ̀ ní. sittatu usulin azimatin àwọn ìpìlẹ̀ mẹ́fà tó tóbi àwọn ìpìlẹ̀ mẹ́fà tó tóbi tó jẹmọ́rọ̀ àkéèdè náà ni ọ̀sọ́rọ̀ tó tóbi tọrọ tawhid ọ̀hún ló tóbi jù nínú àṣẹ tọ́lọ́wọ́n bá pa lọ́dọ̀ pé ọ̀sọ́rọ̀ tó tóbi jù tẹ́ bọ́ tó ń lo tóbi jù nínú tọ́lọ́wọ́n bá kọ̀ nípa rẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn náà ni wọ́n tún péjọ ni wọ́n ṣe àṣàyàn mẹ́fà nínú ẹ̀ bisimilahi rahman rahim qala al-mu'allif rahimahullah. من أعجب العجاب. أنا من أعجب العجاب. إنه عوين ما تتنين ما واحد. وأكبر الآيات الدالة على قدرة الملك الغلاب. أو èyí tó dẹ̀ tó tóbi jù nínú àwọn àmì tí ń tọ́ka sí agbára ọlọ́run ọba àrègbàláàbà tí máa ń borí. صفة وصوله بينها الله تعالى بيانا واضحا للعوام فوق يا فوق ما يظن الظنون. òun ni àwọn ìpìlẹ̀ mẹ́fà èyí tó já sí pọ́lọ́wọ́n wa subhanahu wa ta'ala ṣàlàyé ẹ̀ lálàyé tó clear sí gbogbogbò àtẹni tọ́jà àfa o àtẹni tí èsà àfa o àlàyé náà wá clear tó tayọ ohun tí ẹlòmíì tí wọ́n máa mú àbámọ́dá kan wá tó tayọ òrùngbà rẹ̀. ثم هذا غلط فيها كثير من أذكياء العالمين وعقلاء بني آدم إلا أقل القليل أني ثم بعد هذا أني لن يلي غلط فيها كثيرا كثيرا منها كثير من أذكياء العالم púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ní làákàyè tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n láyé wọ́n tún ṣe mistake mẹ́ẹ̀. أو فلاء بني آدم أظن لا كان مع نبي آدم إلا أقل القليل أفعاد جاني نوع الأصل الأول إخلاص الدين لله تعالى وحده لا شريك له أونسي صافو ما يسي فلان وبالك ولا نكاسوسو لا شريك له كيو سوغو وبيان جده الذي هو الشرك بالله هذا كده سالعي opposite في الإخلاص ìṣẹ̀bọ ìṣẹ̀bọ sọ́lọ́run ọba sùhánà. وكون أكثر القرآن في بيان هذا الأصل من وجوه شتى بكلام يفهمه الأبلد العامة. àti wípé ọ̀pọ̀lọpọ̀ ayé àlùkò àná wọ́n ṣàlàyé ìpìlẹ̀ yìí ti ṣe al-ikhlas wọ́n ṣàlàyé mi mojú ṣe ń ṣàtà láwọn ojú ọ̀nà tó pọ̀ wọ́n wá ṣàlàyé bí kàlámì o pẹ̀lú ọ̀rọ̀ kan tó ṣe pé yẹ̀fọ́hámù fún àbùládùlà àmà ẹni tó gọ̀ jù nínú gbogbo àwọn ẹni tí ò kéwu gan-an yóò gbọ́ yìí. ثم لما صار هذا أكثر الأمة ما صار. ó ní nígbà tó wá di pé sọ̀rọ̀ على أكثر الأمة ما صار. ها لما صار على أكثر الأمة ما صار ìgbà تعدي في di pé امه ها ما تدي دي ẹ́ دي لاسي كوي أظهر لهم الشيطان الإخلاص في صورة تنقص الصالحين. ها وتقصير. وتقصير في حقوق هوني هوني ثم أظهر لهم الشيطان. àṣekáàdì náà padà fi hàn wọ́n al-ikhlas ìṣàfọ̀mọ́ ẹ̀sìn ni wọ́n fi hàn wọ́n pé tá a bá ń sọ ń pa ilé ni ó wà nú àwòrán tànàkóso sọ́ọ́lẹ́hìn máa dá àwọn ẹni rẹ̀ kún ni ìtàbùkù àwọn èèyàn àwọn ẹni dáadáa ní ká máa sọ fáǹsì ìkíláàsì tí abájọ ọlọ́run nìkan láàmà àwọn ẹni rẹ tó ká wárí fún ní ìtàbùkù wọn nìyẹn وتقصير في حقوقهم حتى أسعصي تنبنيني وأظهر لهم الشرك بالله في سورة محبة الصالحين وأتباعهم وأتباعهم أو أفبا إذا بصلهم أو فيها سوى لا ولا نكا وينيري àti àwọn tí ń tẹ̀lé àwọn ẹni rẹ̀ ọlọ́run nìkan làárùkù fún làárùkù fẹ̀lẹ̀ rẹ̀ àtìkẹ́tì wọn ò ṣe ìkíláàsù àlàyébáàdà lẹ́láyé sùhánà wáhdà wọn ò fi fọ́lọ́wọn nìkan wọn fi ń fa àwọn ẹni rẹ àwọn ẹni rẹ ni èyí ń dábàrà ní rúkú fún wa ní máa dọ̀bálẹ̀ kára bàbà kákúnlẹ̀ fún wọn à ń tàbùkù wọn ni ìtọ́ wọn yá pé tó lẹ́yìn ìtọ́lọ́hún ti ṣàlàyé kí ni mo ti ń jẹ́ táwọn ṣéèdì lọ́la yìí tó kíá tó yẹ pé olódò tí òkè ogun ẹ̀ mọ̀ ó ṣàlàyé kí n jẹ́ bọ́ ààrẹ bọ́ òun ní sẹ́yìn forí kalẹ̀ fún yẹn kó rúkú fún yẹn kó lùbà kó dọ̀bálẹ̀ fún yẹn. à ṣé wàá rẹ ní ire tó dúró kí o lè ra bàbà kó dọ̀bálẹ̀ fún à ọ̀sẹ̀ tó fún nìyẹn. inú àwọn àdánwò tí a tó kú sí láwùjọ ni dálé ọmọ ṣe pàtàkì nìyẹn ìpínlẹ̀ kejì aláṣọ ìpínlẹ̀ kejì náà amara Allahu bil ijtima'i fi ddin. ọlọ́run tún pàṣẹ yìí pé a máa kó yẹlẹyẹlẹ yàní amara Allahu bil ijtima'i àkójọ nínú ẹ̀sìn níbi ohun tó bá ti jẹ́ ohun tó yẹ ká àkójọ lé lórí àkójọ síbẹ̀ hmm. a sì pè ní àrèsè wọn fi dìín ìkójọ nínú ẹ̀sìn òun ni ká fi ohun ṣọ̀kan lórí aláṣẹ kan. ونهى عن التفرق فيه قصي سوكا نيبا التفرق فيه يقول يلا يلا ناسي ilé yóò ṣe èyí kí táwọn bẹ́ẹ̀ ṣe lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ìjọ ìjọ ọlọ́run tó kọ̀ nípa rẹ̀. فبين الله هذا بيانا شافيا تفهمه العوام ọlọ́run á ṣàlàyé eléyìí lálàyé ṣáfìyà yóò wò nìkan rí i pé yẹn tafhamuhu العوام láwọn ẹni tí wọn ò lè dá kí ó kà yẹn wọn gbọ́ yé wọn náà wọn fẹ́ kákáká pé yẹlẹyẹlẹ rà. ونهانا أن نكون كالذين تفرقوا واختلفوا قال لنا ولما سبحانه وتعالى ó tún wá kọ̀ fún wa pé ká má dàbí àwọn tó kú yẹlẹyẹlẹ wàhítàlà fún o wọn tún yapa ṣáájú ṣáájú wa kọ́bílà náà wàhálà fún wọn ká parẹ́. طبعا لا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات فأولئك لهم عذاب عظيم يطعنون أن يتطلب بكم جاتهم وذكر وذكر أنه أمر المسلمين بالاجتماع في الدين أها أنا أطلع أسمع أتبع أسمع ẹ pé òun pa àwọn mùsùlùmí láṣẹ ولا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ها ونهاهم ونهاهم عن التفرق فيه من بين عيانا وتقفوا جميعا الله يا لا لا ناس ويزيده وجوحا ما وردت به السنة من من العجب العجاب ها ايوه قولي قلت جو كلاس إلى هذا يروون في السنة مواه من العجب العجاب inú ìmọ̀ tó ti inú ìmọ̀ wá lóhun ẹ̀ wá fi dálíkà nínú ọ̀rọ̀ pé alẹ́ gbọ́dọ̀ pé yẹlẹyẹlẹ àwọn ní hadithu tarakatul yahud ala ihda wa sabi'ina milla aftaraqat النصارى على سنة وسبعين ملة وستفترق هذه الأمة على ثلاث وسبعين ملة كلها هلكة إلا واحدة أنت حديث وتوصي دناجة حسن يوم حديث دين عليه كانوا so nípa bẹ́ẹ̀ súnà gan ó wùdà dàní ó tún jẹ́ clear mo ti súnà mú wa nípa rẹ̀ ìrẹ̀lẹ̀ ajábílẹ̀ ọjà nínú ìmọ̀ tó ti inú ìmọ̀ wá fi zálíkà nípa títa ní ẹ má kún yẹlẹyẹlẹ. ثم صار الأمر إلى أن الافتراق في أصول الدين وفروعه هو العلم الفقه والفقه في الدين يعني لا يبين العلماء يوافق على أن الافتراق يقني لنا في أصول الدين هنا ويقبل أسن وفروعه حقيقة أسن هو العلم هو يعني ما نسن أبدا òbí kọ́rọ̀ padà dojúrú dé nìyí ká tó pé ní òṣòlù díì nínú òṣòlù díì ni àwọn ọ̀pọ̀lọpọ̀ fúláàkù lọ jù nínú òṣòlù díì àwọn àìdíyà nínú òṣòlù díì wọ́n jù àwọn mórídíà nínú òṣòlù díì ni wọ́n jù kàrọ̀ fi nínú òṣòlù díì ni wọ́n sí òun gan-an ni kéèyàn pinnu òṣòlù díì ni wọ́n àtàlùfọ̀rọ̀ ẹ̀mí látẹ̀lé kò ní ìdí kápín náà ìbẹ́rì tiẹ̀ bá ti lágbára báyìí la máa fọ́lọ̀ tiẹ̀ wọ́n padà di pé irú àwọn wàyí bíyà nìyí mọ̀ pé ọgbẹ́sẹ̀ ti ráyè ìfèrí ni wàá dẹ̀ gbére sínú náà àwọn àṣẹ́kùbọ̀ wọn làwọn ọmọ jàbàtà láwùjọ wa mí báyìí wọ́n pè yàn ń pè fèrè ẹni léèyàn kírun lẹ́gbẹ̀ẹ́ tẹ́ pé kékeré ni ní ìgbà tó ṣe wípé ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí àgbọ́yé hadith rẹ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ náà ni pé tí hajj zuba ti wà ó sì já ìtàn ọ̀palẹ̀ mọ́ bí iye ọ̀gbun tá a parí sí kalẹ̀ fún ni kókò la fẹ́ máa kẹ́hùn sí lára èèyàn kò ń gbàdàdà wàlásùlù fìdálẹ́ kan ní hadith rẹ̀. الصلاة وكان صلى الله عليه وسلم كسل سوداء المرأة السوداء دام لما يروكي في وكلها منه يعني بين الكبور في المقبرة تجوز عادتي وانتي يباكسي وكلها ليس تتوني سور حتى الشيخ ابن باز رحمه الله تعالى هو العبد لحاجز hajiz àwọn sóò àbí fẹ́ǹsì tí ọkọ̀ dì ní uh, tá a sì kí ni o tí ó wà láàrin yẹn síta ìlú lè tó wọn náà so àwọn wà ìdíyà ni ọlọ́run sóòrò dì ní káni kẹsìrì káni kẹsìrì àwọn ẹni ọba ti wá dẹ́sẹ̀ kan kì í ṣe bọ́ ó wà káfíà àfi láti kún bọ̀ wọn làwọn ọmọ ìjàpá táyà àwọn mọ̀rìjìá ara yóò tọ́ ọ̀rá lè máa dá yémánì rẹ pé gbogbo eléyìí asúlò dẹ gbogbo ẹtí bá ń dẹ́sẹ̀ kò kí ni mẹ́sùn wà bẹ́ẹ̀ rárá pẹ̀tẹ́ ẹni làwọn ọlọ́ọ̀fì ìdọ̀dì yìí ládùúrọ̀ lálálá tọ́lọ́hún mú fa wọn sábẹ́ àbá bẹ̀rẹ̀ sí sí pè fún fáwọn tọ́lọ́hún fi ọdún sí ó ń bínú ọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ nísìnyí wọn tó padà wá tó tó wá dì nísìnyí tọrọ dì nísìnyí pé kápẹ́yẹlẹyẹlẹ ní sóòlù pé òfurọ́ ẹ̀hín ó wà láàyè òun gan ni màá sè tẹ́lẹ̀ yìí bá kọjú síbi ìdílé ọ̀hún kọjú wọn ni a ah, òní mímọ́ ni wọn ni fífò fìdí àti ìgbàgbọ́ yẹn nínú ẹ̀sìn yẹn làwọn yẹn sọ ọ́ dì báyìí. وصار الأمر وصار الأمر اجتماع للدين لا يقوله إلا زنديق أو مجنون. أو أقول لك الاجتماع في الدين أنت بقى عندك حصلت أبي ودا nínú bí wọ́n ti sọ ara yìí di ní ìlú wa bí n sìn ìgbé lájà máa ní tí wọ́n fún yẹn nìkan. ọ̀sán ọ̀rọ̀ lè ṣe máa fi dìé ìwà jẹ́ ìṣọ̀kan nínú ẹ̀sìn ká má pín in jàmá ká má pín ẹgbẹ́ yẹn ká má pín in sí ìjọ síjọ ìjọ níjọ káàkiri àwọn adẹ́rẹ́ àṣọ yìí ti àwọn alátẹ̀kùnú kàlẹ́dì من المشركين ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا لما وأن àwọn ẹlẹ́bọ àti sísí àwọn ẹlẹ́bọ ní ìpínyẹlẹyẹlẹ الذين فرقوا دينهم àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹn wọ̀nyẹn ọ̀sánù ṣìyà wọ́n á jẹ́gbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ. gbẹ̀ndí báwọn sọ pé ẹ má jẹ́ apín yẹlẹyẹlẹ ẹ àṣọkan ọ̀sẹ̀ tí ó máa ń sìn ju sìndíìkù lọ. wọ́n ní sìndíìkù ní olùmọ́dì ló ń tà ó àbí wọ́n pè lásìwìn. yàwá àti lájà máa ní sìn tiẹ̀. àṣùlọ̀ sàlẹ̀ sí. الأصل الثالث أن من تمام الاجتماع السمع والطاعة لمن علينا أوكي الأصل الثالث أوكي ìkójọ ta wí ìgbọ́rọ̀ sálàsẹ̀ lẹ́nu kí wọ́n sì tẹ̀lé aláṣẹ. liman ta'ammara alayna. fẹ́mi tí bá ń darí wa. kódà kó ń tọ̀hún jẹ́rú tuntun àjọ mọ́ habasha tó dúdú àtàkì. eléyìí jẹ́ náà ọlọ́run sàlàyé ẹ̀ lálàyé tó ìfẹ́ ṣáfíà lè wo ni sàn nínú ìrújú káfíà tó tó fi pé ní téèyàn ní ìjọ̀rọ̀ kẹtẹ mọ́. ìwòjú ẹni ní ànúwà ìgbà yàrá ń ṣẹ̀rà shar'an wa qadaran. ẹ ò pẹ̀lú àwọn ojú ọ̀nà ìran oníranran àlàyé shar'an nínú ṣẹ̀ríà wa qadaran àti nínú qadaran ìjìyà ìjìyà tí tó ń bẹ pé ẹni tó bá yapa aláṣẹ ìlérí ìyà wa qadaran. ثم صار ثم صار هذا الأصل لا يعرف عند أكثر من يدعي العلم فكيف العمل به wọ́n á padà di wípé ìpìlẹ̀ yìí àmọ́ lọ́dọ̀ pípọ̀ mi ẹni tí ń pẹ̀lẹ̀ lónìí mọ̀ wọ́n báyìí sí ọ̀rẹ́ ẹlòmíì tó bá jó mímọ́ gbogbo ọwọ́ àti tí ó sì láyé aláṣẹ ọ̀dà ni nígbà tá a lọ aláṣẹ òǹdọ́jà àwọn bandits ọba bí wọn náà débẹ̀ agbára rẹ̀ lè ka bandits wọ́n padà di pépè lẹ̀ ká kójọ pé ká gbọ́rọ̀ sálàsẹ̀ lẹ́nu káwọn máa tún sálàsẹ̀ ni wọ́n padà di pé àmọ́ lọ́dọ̀ pípọ̀ náà ti ń pèrè lórí mọ̀mọ́ ń sìn òfin ìfẹ̀lẹ̀ àmàlùbí bóyá láti wá ṣiṣẹ́ tọ ìpìlẹ̀ yẹn asùlù rọ́bẹ̀ ìpìlẹ̀ kẹrin. àwọn ní sísàlàyé ìmọ̀ àtàwọn olùmọ̀ àgbọ́yé àtàwọn ọlọ́gbàgbọ́ rẹ̀. وبيان من تشبه بهم وليس منهم àti ká ṣàlàyé ta ló jọ àwọn onímọ̀ tá ń jẹ́ àwọn alágbọ̀ọ́yé àti pé ta ni ò sí láàrin wọn. وقد بين الله تعالى هذا الأصل في أول سورة البقرة. الله سبحانه وتعالى ó ti ṣàlàyé ìpìlẹ̀ yìí níbi ìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù Baqara níbi ọ̀rọ̀ rẹ̀ tó bá dẹ́dà sọ́ra yìí pé. wàá bá mi sọ. إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فاتقون يوم إسرائيل أنا تدرى موسى يقولي القانون يا موسى بن على القانون موسى إلى قوله آه، أما قبلت السالة الله آه، أوفوا بأهدي أوف بأهدكم وإياي فارهبون فلا يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين ألا يا الله فنقول أوفوا بأهدي أوفي بأهدكم فإياي فارهبون ولا تقلدوا وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا إياي فاتقون كما قال آيامي يلون كان كان كان يقرأ يلون يقرأ ولا تلبسوا الحق بالباطل كما جاب جاء قوما وتيتا وتكتموا الحق كما عرفت قوما وأنتم تعلمون فإن في مفعول وأقيموا الصلاة وآتوا الزكاة أتم الزكاة واركعوا مع الراكعين كما تقول فلا عزيز به أتأمرون الناس بالبر هم من علاقة الأرواح تنسون أنفسكم أجمع داري وأنتم تتلون الكتاب أي لأن قتاها قاموا فلا تعقلون واستعينوا رنوني واستعينوا بالصبر والصلاة فوات لا يفلسوا واتهم كيكي إنها لكبيرة إلا على الخاشعين دريق يروني أه الطبي أعطيه هو لدى وجه أعطيه قبل ولو àwọn ni alẹ́dẹ́ ẹ̀rùn náà àná ọmọ lápòrọ̀ bìí àwọn tó yẹ pé wọ́n ti gbà wọ́n tún má mọ̀ dájú pé àwọn máa pàdé ẹlẹ́dàá wọn àná ọ̀hún wọ́n sì gbà pé àwọn máa sẹ́rí sọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀ wàá sọ pé yá bẹ ní Ísírẹ́lì tó fi ń sìn pé ẹran ti dára tí mo ti fún yín òun ni mọ̀ sọ ìmọ̀ tí mo fún yín ó kúrò ní àìmọ̀ ti yẹ lẹ́tì àmì tó àlékún ìdára mi tí mo ṣe fún yín ẹran ti rẹ̀. أني فضلتكم على العالمين وفي لاجل ولا لوري بغاهم أغبايا سكوين سورة بقرة آية 47 ويزيده وضوحا إنه قادر تجيب في آية ما صرحت به السنة ودي السنة لا ملك هذا الكلام الكثير البين البين الواضح الواضح للعامي البليغ أيوه هذه السنة لا ملك نبي أراه يتي على يرقوي tó kílíà sí ẹni tí ò ní mímọ́. lẹ́yìn ìgbà yẹn lóye wá tó di ohun tó dájú jù láti máa pẹ̀lú ilé mímọ́ èyí ni ò pé kéèyàn mọ̀ nípa àkídà mọ̀ nípa ọ̀rọ̀ àwọn àkàmù ń sìn. wọ́n tọ́lá aláàtọ̀ wọn lè sin náà ṣùgbọ́n kọ́ ọmọ tẹkinọ́lọ́jì òun gẹ́gẹ́ ni mọ̀. èyí tó tó jẹ́ ṣáàjù tí mo ti ń bẹ́lẹ̀ wọn ni lábùsùn lè hakí bílbà pé ríro títọ́ pọ̀ mọ́ ríro èèyàn títọ́ pọ̀ mọ́ bàjẹ́. وصار العلم الذي فرضه الله تعالى على الخلق ومدحه لا يتفوق Ah, ah, wọ́n wá di pé mọ̀ èyí tó ṣe bọ́láwọn ṣe ń dandan fẹ́ dà ẹ̀ bọ́láwọn lẹ́yìn yìí tó ròyìn ẹ̀ ọ̀sẹ̀ ní tí ó fi sọ̀rọ̀ ọmọ jẹjẹ ń dínkù lọ olùmọ̀dì àbí wèrè ẹni tí máa ń ṣe wá àti rẹ̀ rẹ́rìn wọ́n sọ wọn lé kọ́ wọ́n lè lè ọ̀làmáwù alhaidi olùkẹ́rọ̀ àwọn àkáàtì wọn máa ń sọ̀rọ̀ nípa abóbìnrin ṣe bí ó ṣe wẹ̀wẹ̀ nǹkan sùn àtàkì sàásọ nìtọ́jú ẹ bá kẹ́sì bóun ni ó ṣe ṣèmọ́tótó rẹ̀ ẹ̀kọ́ tí wọ́n sọ àwọn àfáàní mi ni. وصار وصار من أنكره وعداه وصنف في التحذير منه والنهي عنه هو الفقيه العالم العالم هو هذه كان طبعا ساتقول ما شريعة ما يسوع وعاده طبعا يلودي وصنف في التحذير منه وطبعا سترى لوري إذا تي ما يتي تو يبيني أوكي ولا تاني èyí kan lẹ́yìn tí wọn kàn gbọ́ gbọ́ síbẹ̀ náà ń kọ tíra àkídà sí gbogbo ẹni tí bá ń ṣe tíra níbi ìsọlára níbi ìmọ̀ ẹ̀sìn tí sì ń kọ́ nípa òun gẹ́gẹ́ náà nǹkan pé alágbọ̀nyé ni ọmọ wà kẹ́ wo tíra tí yẹn kọ́ ọ sọ kí ni mo ti ń ní alam èèyàn kẹ́ wà <laughs> òun gẹ́gẹ́ lọ́wọ́ hmm. ìpínlẹ̀ بيان الله سبحانه لأولياء الله هو لا لا الله لأولياء الله فهو ينير هو تجي على سبحانه الله وتفريقه بينهم وبين المتشبهين بهم بهم من أعداء الله من أعداء الله المنافقين والفجار هو àti bọ́lá ń ṣe differentiate láàrin wọn àtàwọn tó fẹ́ jọ wọn nínú àwọn ọ̀tá ọlọ́run nínú àwọn mọ̀nẹ́fìkì

ويغفر لكم ذنوبكم ọlọ́run máa nífẹ̀ẹ́ yọ́n dẹ̀tí máa forí ẹ̀ṣẹ̀ yìí jìn wallahu ghafurur rahim ọlọ́run ọba aláforí jẹ́ ẹ̀ṣẹ̀ ní títí máa ń kẹ́lẹ̀ wà áyà tó ní. àti áyà mi tó tó àwọn aṣọ máa ìlà. ọ̀rọ̀ bá dé ọ̀rọ̀ báyìí fẹ́. ẹ̀yọ́ nígbàgbọ́ lọ́dọ̀ ẹnì yòówù tó bá rárìn sẹ́yìn kó ń bí ẹ̀sìn rẹ̀ tó lóun sí Islam ọlọ́run tẹ̀sí máa mú wa. ọlọ́run máa padà mú ìjọ kan wá tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀ yòóhìbòhùn ọlọ́run á nífẹ̀ẹ́ wọn ọ yòóhìbòhùn náà àwọn yóò sì nífẹ̀ẹ́ ọlọ́run ọba ẹ parí ọ̀yẹ́. àbẹ̀lẹ́dún alẹ́ ni mo alẹ́ ni mo pin. ẹ àyíṣẹ́ alẹ́ àwọn yẹn nìyí wọ́n rọra wọn fáwọn ọmọ mi ni wọ́n sì ní wọn ò ní gbàgbẹ́rẹ́ fáwọn aláìsàn gbàgbọ́ ọ̀yà láyà ká fúnra fi là ìlàwọ̀ mọ́tàlá yìí àwọn yìí nìyí wọn ò tẹ̀ rí páyà nípa àtọ́lọ́wọ́n ọba láwọ̀ mọ́tàlá yìí èyí bú ilé ìbú tuntun bákan ayé àmì ìdúnmí sọ́tò yọ sọ́lá òfin ròyìn àwọn ẹni rẹ̀. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون àwọn àwòlíyà ọ̀la àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni ọlọ́run aláṣọmọ ọlọ́run àwòlí ọlọ́run àkọ́ọ̀fún àléhìm kò sí ìpàyà kankan tí ọmọ àwà fún ọ̀la ọ̀la zanú òsì ní ìbànújẹ́ láyé àtijọ́ ìgbéga lọ́kàyà mi. الذين آمنوا وكانوا يتقون وكانوا يتقون àwọn tó ní gbàgbọ́ ṣàrtù méjì wọ́n ní iman bí màánà kalma وكانوا يتقون àtijọ́ ìdí ń káyọ̀ ọlọ́run súnmọ́ ثم صار الأمر عند الله أكثر من يدعي العلم. ọwọ́ àpàdà dé kọ́rọ̀ yìí lọ́dọ̀ pípa àwọn tó ń pe mímọ́ tó ń pèpè mímọ́ fún mímọ́ làwọn. وأنه منه من هداة الخلق. tí wọ́n sì sọ fún àwọn ọmọ ẹni tí ń tọ̀ ní màá wù. وحفاظ الشرع. تاتون شريعة. إلى أن الأولياء لا بد فيهم من ترك اتباع الرسل. ẹ̀ẹ́n bí ọba jẹ́ wòlíì láti mọ̀ pé wòlíì ni wọ́n pa ìtẹ̀láwọn rẹ̀ ń sẹ́tì lórí yàgbẹ́ táwọn bá pè ní wòlíì lọ́dọ̀ àwọn bíi kó kó kó kó jẹun lọ́sàn-án ọ̀gbọ̀dọ̀ kó lè fẹ́ rí pé ń jẹun ni oúnjẹ ọ̀dẹ́nu mi wọ́n lè fẹ́ rán ìdúlá láàrin ìsìn wọn lè gbóúnjẹ síta lọ́sàn-án ọ̀gbọ̀dọ̀ wọ́n bá ní kẹ́nìkan jẹun ọjẹ́ báyìí mo sì yọ wọ́n bá yọ kòmókò sílẹ̀ ah, ah, wọ́n á di pé táwọn bá pè ní wòlíì tí ń sọ́sẹ̀ rí ara rẹ̀ tí ń fọ̀nà ẹ̀ mọ́yàn tí ń fọ̀nà ẹ̀ mọ àwọn èèyàn tó sì ní mọ́ ah, tí ó wòlíì ó gbọ́dọ̀ pa ìtẹ̀ lójúṣe ti láàbò kó wòlíì ni ọmọ ntẹ̀lé àwọn ẹni tí bá ń tẹ̀ lójúṣe ọlọ́run ó ń bá wọn ṣe wòlíì nìyẹn lọ́dọ̀ wọn. wàlá bùdà mi ń bá òkè ẹni tí ó bá jẹ́ wòlíì kò ní ìdí kan máa ṣe jihadi ó gbọ́dọ̀ pa jihadi jù. ẹni tí bá ti ń ṣe jihadi kì í ṣẹni ọlọ́run nínú. ó sì gbọ́dọ̀ pa imọ́ náà àti tẹ́kọ̀ àti. Hmm. ẹni tó bá ṣe wípé ohun tó bá sábà ní imọ́ náà àti tẹ́kọ̀ àkéṣe wòlé ọlọ́run nínú. tẹ̀rí ó tún ṣèkù ṣèkù ní àlọ́run ah, <laughs> àmójúkò rẹ̀ là máa ń fẹ́ àdánwò màlẹ́yìn. wọlé àfihàn ọlọ́mọ àlàwà ní aburú lọ máa ń gbàdúrà ìwọ lọ aláṣọ sàdé sí رد الشبهة التي وضعها الشيطان في ترك القرآن والسنة واتباع الآراء. ó ní ìdápadà àṣùbà ìrújú èyí tí àṣetánì gbé kalẹ̀ tó ní kéèyàn pa kùránì والأهواء المتفرقة المتفرقة المختلفة أي أتي ما تلف أنه تقي لي لا تجري سيسي وهي أن القرآن والسنة لا يعرفهما إلا المجتهد المطلق أي واو ويا في أسيطاني تنحوي يعني في القرآن سنة ọ̀sẹ́ni tó lè mọ̀ dáadáa tó oníyẹ̀jú pọ́nbélé ní àwọn tó ń bá wọn sọ̀rọ̀ pé ẹjẹ́ á fún gbogbo náà ẹlẹ́ fáfá fáfá mi wọlé. àwọn wọn wí ni al-mujtahid. wal-mujtahidu huwa al-mawsufu aw al-mawsufu bi kadha wa kadha. awsafan la'allaha la tujadu tammatan fi Abi Bakr wa Umar. wọn àdìsẹ́ ní ìṣẹ́ ìlú tá a wí tí ó yẹjú kọ́ á náà bí a gbọ́dọ̀ máa ròyìn rẹ̀ pẹ̀lú ròyìn báyìí báyìí wọ́n á fọ àwọn òròyìn àgbákò kan wá pé ìròyìn àgbákò tí wọ́n sọ pé mú ìṣẹ́ ìdìyẹ gbọ́dọ̀ ní ní ẹ̀ lè rí o ẹ̀ lè rí àwa láwa ni pé àwọn èèyàn jókòó ní bẹ́ẹ̀. ọ̀dọ́kùn kaná máa ra àwọn èso níwájú. ẹni tí èèyàn bá ti wá rí bẹ́ẹ̀ nǹkan kọ́ ya sẹ́ríkò níbi súnmọ́ àti àfikún ánìyàn àrùdán hasimọ kódà dandan ni tọjá pọnbílẹ aṣáká kò ní èmi jìnnà kò sì sí ìrùjú mẹ. ẹni tí bá ń wá mọ̀nà nù kùránì lọ́dọ̀ wọn nígbà wọn sọ pé kọ̀sẹ́ ni ó lè mọ ohun tí kùránì wí àti súnà àfẹnú làwọn ọ̀rọ̀ yìí àgbà kò ta eré rí ẹni tí bá ti wá ń wá mọ̀nà nù kùránì àti súnà ó ń tọ̀ ìmọ̀ ọkọ̀ jẹ́sìn dínkù àìsèǹdínkù ni olùmọ̀dì àbí tó sì já sí wọn. fàmì ìmọ̀ wọ́n ní torí pé kòránì àtàdé ti sọ̀rọ̀ gbọ́ yìí. ah ni wọ́n fọlọ́ dá gbogbo ẹ̀yìn ní aláṣẹ fífún. àìníyà àlàyé tọ́lọ́run ti ṣe tọ́jọ́ àlàyé ṣẹ̀ríà àti èyí tọ́jọ́ rẹ̀ èbùkù rẹ̀ báyìí lọ́rọ̀ ṣẹ̀ríà láwọn nǹkan tọ́lọ́ ń fẹ́ àti nǹkan pàṣẹ. alimali'una ẹ o láti dá padà irú ìrújú ta ti ṣépè fún yìí lọ́nà tó pọ̀ lọ́wọ́ fi ṣàlàyé. àlàámọ̀ kódà ó dípò àwọn nǹkan tó jẹ́ dọ̀rọ̀ rí jáde àwọn kò sí mánì tó jẹ́ ti gbogbogbò. ṣùgbọ́n pípọ́n náà ń yan ọmọ àkọ́jà akọ́ ń kọ́ ọ̀nà. ó ní àní ọ̀rọ̀ pé ó jìyà ó ti kú dandan lórí ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò lè nígbàgbọ́. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. ọlọ́run la gbé sọ́run wọn àgàlà ẹ̀wọ̀n ẹ̀yẹ̀lẹ̀ àgàlà ó tún wá débi ọrùn wọn láì fà wọn mọ́kìmáhóòn wọn á dẹni tá a dì. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا àwa fi sọ́wọ́ wọn èdìdí àbí a fi síwájú wọn ohun tí ó dì wọn a fi sẹ́yìn wọn ohun tí ó dì wọn fa aghshaynahum. àwa fi nǹkan bò wọ́n lójú wọn ò lè rí nàmọ́. وسواء عليهم لا يؤمنون. láti náà lórí fún wọn ọ̀kìlọ̀ fún wọn ni ọ̀kìlọ̀ fún wọn ò lè nígbàgbọ́ kádàrá abútukù lórí wọn ẹni tí wọ́n máa kìlọ̀ fún tí ó sì gbọ́ kìlọ̀ òun lẹni tí ń tẹ̀lé azikir ìrántí ọlọ́run ọba ó sì tún páyọ̀ ọlọ́run ní kọ̀kọ̀. irúfẹ́ àwọn ẹni rè ni ọ̀sàlàyé wọn yẹn fún wọn rò dùnú pé wọ́n ra àforíjì ọlọ́run àti lára tó tóbi tí sàtọ́ lápọ̀nlé tí sàlùjẹ́ náà afáàdé káàsì ìparí ọ̀rọ̀ nìyẹn ọ̀pẹ́ ní fọlọ́n tó ń gbàgbà láàyè. ìwọ́n wa ni kẹ̀kẹ́ fún aṣáájú wa Muhammad àtàwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ ọlọ́run bá ní kẹ̀kẹ́ tó pọ̀ àtọ́lá rẹ̀ fún títí dìjọ́ ìgbéǹde àlùfáàyàwó. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك